mú àdìsí wa. àdìsí yìí ó dá lórí ìwẹ̀ jánábà. ó sì ń ṣe àfihàn kí ni ó mú kéèyàn wẹ̀wẹ̀ jánábà tẹ̀. ó ní alimau nínú náà omi yóò mú lè dá mi sára eléyìí tó túmọ̀ sí pé jíjáde omi èyí tí máa jáde látàrí jánábà èyí tá a mọ̀ sí maní òun náà ni ó mú ni wẹ̀ ìwẹ̀ jánábà ó wá nínú ẹgbàá wá míì pé innamal ma'u minal ma' ilé yẹn ó ṣe ìfádà al-hass ike jíjáde màní nìkan ni ó mu ní wẹ̀wẹ̀ jánaba eléyìí tó túmọ̀ sí wípé tí èèyàn bá sùn tó bá lálàá. tí màá ní ìbá jáde lára rẹ̀ yẹn ló jẹ́ lórí ike kọ́ wẹ̀wẹ̀ jánàbẹ̀ àbí ma ní ìjáde lára rẹ nígbà tó wà lójú fò ọ̀ràn yẹn ló jẹ́ ike kọ́ wẹ̀wẹ̀ nítorí pé òun sọ ìwẹ̀ ọ̀ràn yẹn. ní ìdá míì àdéhùn tọ́ka sí pé tí ẹ bá ní àjọṣepọ̀ ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ọba àlòpọ̀ níyọ̀ jáde ní njẹ́ àdìsí tọ́ka sí ó túmọ̀ sí wípé kò ní wẹ̀wẹ̀ jánábà o yọkàn lọ tábà torí alimau minalma pé jíjáde omi ní òmùnidàmí sára ìgbà wa mi ti sọ pé innamal ma'u jíjáde omi nìkan ní òbí pé ká dà mí sára. eléyìí ìní apá kan nínú àwọn olùmọ̀sọ̀ nínú wọn làwọn díẹ̀ nínú àwọn sàbí àtàwọn tàbíìn kẹbi Usman radiyallahu anhu wọn ní tí yẹn bá bá ìyàwó rẹ̀ lò pọ̀ tí mà níyọ̀ bá jáde ohun tó jọ̀ràn yàn léèyàn lórí kò ju pé kéèyàn tábà lọ kó sì lọ sàlùwàlá kó kírun nítorí pé tí máa bí káwẹ̀ kò jáde lára tiẹ̀ ó náà ní mani. ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú àwọn olùmẹ̀sìn Islam wọ́n ní rárá o àdéhìí tí a wọn lórí bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ti padà pa òfin rẹ̀ rẹ́ ìdájọ́ tó mú wa àdéhùn mi ti parẹ́ eléyìí tó túmọ̀ sí wípé àdéhùn yìí kìí sàdéhùn ta lè fi tẹ̀lé má lórí wípé àyàfi kó mi mọ̀ níyọ̀ jáde náà tó tó di pa àwẹ̀ ìwẹ̀ jánábà. wọ́n lẹ́sẹ̀ pípé tí àwọn tó pọ̀jù nínú olùmọ̀sọ yìí ńlọ́dọ́gba nítorí pé nínú òfin tí wọ́n bá ní èèyàn dúnúbó ni oníjànábà ni ó lè tọ́ka sí pé omi mà níyì jáde lára rẹ̀ ó sì tún lè tọ́ka sí nǹkan míì dálàyé rẹ̀ ọ̀wà káwá àfi tómi bá tó jáde lára èèyàn ní o tó jẹ́ oníjànábà níjáde ti tọ́ka sínú ṣùgbọ́n àdìsí mi fi hàn pé kò rí bẹ́ẹ̀ torí di eléyìí àdìsí yìí á rí i pé ó ń tọ́ka. ó tọ́ka sí abala oríṣi kan ni. nínú oríṣi jànábà ìmọ̀sí gbogbo wa sì ní pé kò sẹ́nìkan tí mẹ́ni lara jáde lára rẹ̀ bó ti ṣe máa ń jáde ní jíjáde tí tààrẹ̀ gbabi tí a mọ̀ pé máa gbà jáde tí èsè bòmíì tá à ní pẹ̀lú olúwa rẹ̀ oníjànàbà وعن أبي هريرة رضي الله عنه قال ṣùgbọ́n o hadith yẹn tó sọ pé tómi bá jáde á dà mí sára wàá dà mí sára lópin ìgbà tí ò bá sí nǹkan kan tó lè mú ọmọ lómi bí àárẹ̀ àbá ìrómi tẹ́lá ikọ̀ ààrẹ bá ń bá yẹn jà tí ó mú yàn má lè lomi kò sẹ́ni tí ó tù láti rẹ pé lomi torípé ẹ̀sìn Islam ọ̀wà fún pé kò lè bá àṣírà rẹ léṣe àní sọ pé ńgbà tó mi ti jáde dandan náà ní kó bẹ́ẹ̀ ni dandan ní kó wẹ̀ ṣùgbọ́n tó bá ikọ̀ ààrẹ bá ṣe ọ́ tó fi ní lè wẹ̀ wá ti tẹ́ ẹ̀ mú nígbà tó bá lè wẹ̀ wá padà wẹ̀ ọwọ́ àwọn mi títí títí òró mi o sì fẹ́ kírun wàá ṣe tẹ̀yẹ́mù nígbà tó bá padà rómi kí ni wàá ṣe wàá wẹ̀. ẹdítì ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rùn wọ́n gba ilé ìwà láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam idha jalasa bayna shu'abiha al-arba'i thumma jahadaha faqad wajaba al-ghusl muttafaqun alayh làwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀lò láti sọ pé àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu anhu tó síwájú kìí ṣe òun ní final nípa ọ̀rọ̀ jànábà àdìsí eléyìí ń tọ́ka sí wípé idha jalasa bayna shu'abiha al-arba'a tọkùnrin bá jókòó láàrin ẹ̀ka mẹ́rẹ̀ẹ̀rin ara obìnrin thumma jahadaha lẹ́yìn náà tó wá gbó tó gbó jìgìjìgì faqad wajaba al-ghusl ìwẹ̀ ti dọ̀ràn yẹn muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá. ẹgbàá wọ̀rọ̀ yìí eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn alfọ́ọ̀mù tó mú wa nínú àwọn gbólóhùn míì idha iltaqa al-khitanani faqad wajaba al-ghusl idha iltaqa al-khitanani faqad wajaba al-ghusl. tí ojú la méjèèjì bá ti kanra wọn ìwẹ̀ wíwẹ̀ ti dọ̀ràn yẹn tí ojú la méjèèjì bá ti kanra wọn ìwẹ̀ jànábà ti di ọ̀ràn yẹn ìyẹn ni kíta bẹ ọkùnrin tó bá ti wọnú tóbìnrin ìwẹ̀ wíwẹ̀ ti di ọ̀ràn yẹn nínú rìwáyà kan anzala aw lam yunzil àbí wa illam yunzil kódà kó ṣe pé mà níyọ̀ jáde tábẹ́ bá ti wọnú abẹ́ ìwẹ̀ jànábà ti di ọ̀ràn yẹn àdìsí ló fi hàn wá oríṣi kejì nínú tí máa sọ̀yàn do ní jànábà àkọ́kọ́ la ti fi Abi Sa'id tọ́ka sí ipe tí màá ní ìbájáde yẹn ti di oníjànàbà ẹ̀kejì ní kí abẹ́ ọkàn abẹ́ tábẹ́ bá ti kan abẹ́ ìwẹ̀ jànàbà ti dọ̀ràn yẹn yẹn ti di oníkíni jànàbà màá ní ìyọ̀bà má jáde ọ̀rọ̀ sanabi wa sallallahu alayhi wa alayhi tí wọ́n wá tí wọ́n ní idha jalasa bayna shu'abiha al-arba'a.

wọ́n ní wọ́n lò ní dípò kí wọ́n sọ ikú ọba àlòpọ̀ tó bá ti jókòó láàrin ẹ̀ka mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ kí wọ́n alẹ́ka mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ yìí wọ́n á ní ọwọ́ rẹ̀ méjèèjì àtẹsẹ̀ rẹ̀ méjèèjì tọkùnrin bá ti jókòó láàrin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìwẹ̀wíwẹ̀ ti dọ̀ràn yẹn nítorí pé nù sẹ́ríà àwọn èdè tó ga lẹ́kọ̀ọ́ ni wọ́n máa ń lò wọ́n sọ pé tó bá bá lò wọ́n sọ pé tó bá jókòó láàrin ẹ̀ka rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó ti yé gbogbo kálukú náà ní kọba lò láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì àti ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n sì tún ní ìtumọ̀ rẹ̀ ní láàrin itan rẹ̀ méjèèjì àtọwọ́ rẹ̀ méjèèjì wọ́n tún ní ìtumọ̀ rẹ̀ ní láàrin ojúgun rẹ̀ méjèèjì àtẹwọ́ rẹ̀ méjèèjì gbogbo tó bá jẹ́ nítorí sábà lérò ní pékinì bíbá mi. tó mẹjẹ àdáhà àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé gbígbìyànjú ìgbìyànjú kíkábẹ́ òun kọ́ wọnú abẹ́ rẹ̀ so eléyẹn wọ́n ní tó bá ti lè wáyé ìwé ti dọ̀ràn yìí. ètò àgbà lérò pẹ̀lú ìdàlùtọ́kọ̀ fìtánánì tójú là méjèèjì bá tilẹ̀ kanra torí kọkùnrin yọ̀kútàlù wọn máa ń dábẹ́ fọkùnrin obìnrin náà tọ̀fọ́bù wọn máa ń gé kínkínní kúrò nínú abẹ́ tiwọn náà tò wọn wá sọ pé tí ojú abẹ́ ibi tí wọn ti dábẹ́ fún kálukú tó bá tilẹ̀ ti kanra wọn ìwẹ́ ti dọ̀ràn yìí nítorí wà lérò pẹ̀lú eléyẹ kìí ṣe pé kí gbogbo abẹ́ ọkùnrin ó dìgbà tó bá ṣẹ̀ tó wọnú abẹ́ obìnrin kó tó di gbé ìwé dọ̀ràn yìí nítorí wà lérò pẹ̀lú eléyẹ òun náà ni maghribu alhashafati fil farj maghribu alhashafati fil farj kí òkè òkè agbọ̀n òkè agbọ̀n awájúwájú nínú abẹ́ ọkùnrin tó bá ti lè pamọ́ sínú abẹ́ obìnrin ìwẹ̀ jànábà ti dọ̀ràn torí di eléyìí ìní Imam Suyuti rahimahullah nínú tíra àwọn al-ashbah wan-nadha'ir wọ́n sọ pé òfin tó pọ̀ ńlọjẹ má pípa má òkè abẹ́ ọkùnrin sínú tóbìnrin ìdájọ́ oríṣiríṣi. tọpọ rẹgẹdẹ lọjọmọ nínú òfin ṣẹríà nínú rẹ̀ ni pé tí abẹ́ ọkùnrin tó bá ti lè wọnú ọwọ́ kẹyìn bá ti lè wọnú abẹ́ obìnrin á pè wọn ṣe zina ọwọ́ ń dọkẹtẹ ìwà nìkìnnì ẹ̀rọ àwọn torí sọ. èyí bá ti jáde lẹ́kọ àbí ètò ti níyàwó rí ló pa wọ́n sọ wọn ló pa tí bá ti lọ́kọ àbí kò ti níyàwó rí ọ̀jẹ̀ gbọgọ́rùn torí ọ̀wọ́ ibẹ̀ yẹn tó pamọ́ sínú abẹ́rẹ́ eléyà kuma yòhìlò mọ̀tọ́lákọ̀tẹ̀tẹ̀lẹ̀ tẹ̀lé obìnrin tó ti kọ́ lẹ́lẹ́mẹ̀ta. ọkọọlẹ lẹkìnní ọkọọlẹ lẹkìnní ọkọọlẹ lẹmẹta sẹwọn pé ma hàtà sẹńkì àgbọwọjẹ wáyọ títí tí obìnrin yẹn mi wọn tó bá mi tọkọtọ fẹ́ nìsín tí ní ìbálòpọ̀ tó ti wɔ òkè ìjábá ṣẹlẹ̀ wọ́n bá kọ́ lẹ̀ ọwọ́ pé ọwọ́ bẹ́ẹ̀ ti wọnú abẹ́ rẹ̀ nínú abẹ́ tiẹ̀ ó ti so obìnrin yẹn dẹ̀ tọ́kọ́ kọ́kọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ọkọ alákọ̀ọ́kọ́ lè tó fẹ́. so àwọn òfin púpọ̀ lọ́rọ̀ mọ́ àwọn abẹ́ yẹn. ẹni tó bá ti wá gé lábẹ́ lọ́kùnrin wọ́n gé abẹ́ rẹ̀. ó kù kínkínní wọ́n ní tí ò di wọn irú òkè abẹ́yàn nínú ìjọsẹ́kù lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n ti lè wọnú abẹ́ obìnrin òun náà dọ́gba ìwẹ̀ ìdáná bá ti dọ̀nà tẹ̀lé yìí ó fi hàn wá pé ẹ má bí ẹ léèrè kí ni máa sọ ìyàdó ń dáná bá náà rí wàá sọ kọ́kànnù méjì nù jíjáde mẹ́ni. tàbí kí abẹ́ ọkùnrin kọ́ wọnú tóbìnrin kìí sì ṣe dandan kí gbogbo ọwọ́ bẹ̀ ọwọ́ agun òkè ńlá tán tó bá ti wọ́ bẹ̀ òtútù ìwẹ̀ jànábà ti di ọ̀ràn ẹ̀. tọ́ eléyìí fi hàn wá wípé ìdájọ́ tí ó wá nínú talákọ̀ọ́kọ́ tó ní í ṣe pẹ̀lú pé àyàfi kómi ọ́ jáde ná ká tó di pa awẹ̀ kò rí bẹ́ẹ̀ tán o torí pé àfikún ti bá a àfikún tó bá a yóò mú kí àgbọ́yé òfin tọ́tara àdìsí méjèèjì wá kọ́ máa lọ báyìí tómi bá jáde lára ọ̀fin tàbóbìn ọ̀ràn yẹn ni kí wọ́n wẹ ìwẹ̀ jánaba tí wọ́n bá sì ní ìbálòpọ̀ ọ̀ràn yẹn ni kí wọ́n ṣe kí ni. wọn wẹ jánaba omi jáde tàbómi ọ̀jáde torí pé wọ pé abe wọn wọnú ara wọn yìí ó ti sọ wọn di oníjànàbà tẹ́lá wo àdìsí yẹn anabi sallallahu alaihi wa sallam nínú rìwáyà idha iltaqal khitanani faqad wajaba méjèèjì bá ti kanra wọn yìí. ibi idha jalasa bayna shu'abiha al-arba'a tó bá jáde láàrin ẹ̀ka rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin láàrin branches rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin thumma jahadaha lẹ́yìn náà tó gbó faqad wajaba al-ghusl ìwẹ̀ ti dọ̀ra ẹ̀. tẹ bá wo hadith wọ̀nyí wọn sọ nípa pé ẹni tí abẹ́rẹ́ kan tiẹ̀. àbẹ́ni tó jókòó láàrin ẹ̀ka rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn à sọ pé rẹ ni wọn àti sọ pé ìwọ́jọ́ kọ rẹ̀ ti mà nínú òfin àìwí kò túmọ̀ sí wípé kò rí bẹ́ẹ̀ nítorí pé ta ló tọ́ kápá bẹ̀rẹ̀ kan tiẹ̀ náà rí ìyàwó rẹ ni ẹni tó ti kó o jókòó láàrin ẹ̀ka rẹ̀ mẹ́rẹ̀ ìyàwó rẹ̀ torí ìdílé àti ti mà nínú òfin tí gbogbo ń tá a bá ti mà á bùkátà fún tún mẹ́nu bá má nítorí pé gbogbo ń tá a bá ti mà ó dàbí ìgbà tá a ti wí ni torí pé al-ma'lumu kal-madhkur ìbéèrè tọ́ba wá ṣẹlẹ̀ nígbà tí tábìlì rẹ̀ kan tiẹ̀. ẹni tó gbó tó o sì jókòó láàrin ẹka rẹ ló sí ọ àjèjì ni wọn náà jẹ́ sí lédè kúkúrú zina lẹ́jọ́ ṣe nígbà tẹ́ ń ọ̀daràn ṣé irú ìdájọ́ tó rọ mọ́ lọ́kọláyà tírú rẹ̀ ẹni tó ṣe zina yóò jìyà o yàtọ̀ sí kọ́ràn lọ́dà o ǹjẹ́ lábẹ́ òfin táwọn náà ní láti wẹ̀ àbí kọ̀tọ́ fún wọn wẹ̀ tí wọ́n ti dáràn wọn ò tuntun gbọ́dọ̀ wẹ̀ àbí wọ́n wẹ̀ bó tilẹ̀ jẹ́ kọ́ràn wọn dá torí kọ́ràn tí wọ́n dá kò pé kí wọ́n máa wá torí pé ọ̀ràn tí wọ́n dá òkúta àkókò òrùn bá tó àbùkátà kírun ó tún kírun mọ́ nítorí pé ọ̀ràn tí wọ́n dá kìí sèse kèfèrí sọ́lọ̀ ǹjẹ́ táwọn náà wẹ̀ àbí wọn ní wẹ̀ gbogbo níta àmà nínú òfin ọlọ́run wọ́n tọ́ka pé gẹ́gẹ́ bá a ti ṣe sọ nípa lọ́kọláya tí wọ́n bá ra wọn lò pọ̀ pé wọ́n wẹ̀wẹ̀ jánábà wòjú bẹ́ẹ̀ lọ́rùn àyà bẹ́ẹ̀ náà ni ẹlòmíì náà tírú wáyé látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́nà jíjẹ́tẹ̀ bí ẹni tó ṣe zina àyà ni kò ṣe kéwìn ọ̀ràn àyà ni kò wẹ̀ pété ọba wẹ̀ alùpàṣẹ ara rẹ̀ dànù àmà tó sọ nù tẹ̀lé ọ̀rọ̀ èwo wá ló ti àlọ́ ti dáràn ti dáràn ṣùgbọ́n o tún nídìí láti kírun sá wọ́n mọ̀ sí lọ wọ́n sì ní tí wọ́n bá wẹ̀ wọ àgbàkadà tí wọ́n bá tún gbé ká iná ló tún gbé ká ẹ̀ ṣì dàmú kí ló wá sí abẹ́rẹ́ nǹkan mẹ́wàá torí de lẹ́yìn àmọ́ àkọọ́lẹ̀ lẹ́yìn tó bá so bẹ́ẹ̀ fún nìyẹn fi hàn wá tàbí ti tó mu wa kò wá túmọ̀ sí kíkọ́ ọmọ agbóhùn jẹjẹjẹ orí dáná tẹ́lẹ̀ náà so yàtọ̀ sílẹ̀ yẹn innamal ma'u minal ma' jíjáde omi nìkan ni ó sì ká dàmí sára lọ́ràn yẹn á ti mà pé ìtọ́wọ́ pọ̀ jù nínú tí màá mú mi jáde òun náà ní ìbálòpọ̀ tàbí kéèyàn ó sùn lálàá tómi bá jáde gbèkínní ọ̀nà yìí àwẹ̀. àmúmi wá jáde látàrí pé wọ ìwọ fúnra ara rẹ lọlọrọ sẹ wọn fi ń gbóra rẹ ọ̀daràn kíkómi ọtá jáde vaseline kíkómi ọtá jáde omi wa jáde kí lèyàn ṣe ń ìwọ ọ̀daràn omi ti jáde àbí ti jáde yàwé àbí oníwẹ ọ̀nà ọ̀wẹ́. innamal ma'u minan nar amátúnṣe yìí a ìwà abóni o wọn pè é lédè lárúbáwá àti nínú ṣẹríà ní al-'adatu as-sirriya al-'adatu as-sirriya ìbàjẹ́ ni o ìbàjẹ́ gidigidi oríṣiríṣi àwọn bá di pẹ̀tù máa ń tara rẹ̀ jáde inú rẹ̀ láàrẹ̀ fún un tí ń ṣe àwọn ẹni tí ń ṣe nígbà tí ọ̀nà bá bá débẹ̀ wà gbà fọlọ́ tètè jáwọ́ ń bẹ kọjá àárẹ̀ burúkú yàtọ̀ sílẹ̀ yẹn yóò lose interest nínú káfẹ́yàwó yọ wá débi kí wọ́n ń bẹ̀ bàbá rẹ̀ ọmọ bẹ̀ ìyá rẹ̀ ọmọ bẹ̀ fáàbọ̀ gbádùn ìyá mọ́ ọ lọ àwọn òsì ní mọ̀ pé ń dáràn kọ̀rọ̀ kò ní lẹ́mìí àti fẹ́fẹ́ yàwó mọ́ ẹsìn ọ̀pá burú ni àbí ìta burú tí wọ́n bá fẹ́ yà wò àwọn obìnrin pọ̀ ńlẹ̀ wọ́n yà lé mọ́sù wọ́n lẹ́sẹ̀ ara àwọn àbúrò tiẹ̀ náà nù wọn àwọn àǹtí rẹ̀ náà pẹ̀lú bó ṣe fẹ́ fẹ́ ọmọ ẹlòmí ẹlòmí nù ni wọ́n á fẹ́ àwọn àbúrò àtẹ̀gbọ́n tiẹ̀ náà wàhálà tó àbí òṣù torí di eléyìí lọ́dọ̀ wọ̀ إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل إذا النبي صلى الله عليه وسلم صلي هذا خرج مخرج الغالب ọjáde níjáde pé ètò wọ́pọ̀ nínú bọ́kùnrin ti máa ń báyàwó rẹ̀ lò pọ̀ mọ́tò bá bá lò lọ́nà tí òfin jókòó sáàrin ẹ̀ka rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tábẹ́ bá sá ti kan abẹ́ ìwẹ́ yàn àbí ọ̀dọ̀ràn yàn ọ̀daràn rẹ̀ ètò dà ní pé kábẹ́ ọkàn abẹ́ tábẹ́ bá ti kan abẹ́ ìwẹ́ dọ̀ràn. ìgbà tó ń sọ pé ìdàlùtàkọ̀l fìtàlánì nígbà tí ojú abẹ tó bá kanra wọn ìwẹ́ dọ̀ràn. àwọn olùmọ́wá ní inú yẹn ó ní í ṣe pẹ̀lú àwọn ọkọ àtìyàwó tí kìí sọ́ọ̀bù pẹ̀lú àwọn ọkọ àtìyàwó tí kìí sọ̀daràn yàtọ̀ sí. ọkùnrin tí ń báyàwó ìyàwó rẹ̀ lò gba ọ̀nà ibi tá a máa gbà yàgbẹ́ àwọn olùdílé ọ̀bùn burúkú ń ṣe nǹkan tí ọlọ́run bá torí rẹ̀ sí máa bínú sẹ́ni tó bá ti bẹ̀. anabi sọlá àtúnlá ti sọ nínú àwọn ẹni tọ́lọ̀ òní wò tó bá jọ pé ndà òfin yá má tó lẹni tí máa ń báyàwó rẹ̀ lò gbàbí sí ìgbẹ́ngbàjà ni. tọ́ba tẹ̀lé bẹ́ẹ̀ wíkẹ́ bíi tí gbẹ̀ngbàjà dé ló ka bẹ́ẹ̀ tẹ́ bọ̀ torí kẹfẹ́ bímọ. tọ́ba ti bẹ́ẹ̀ ṣé ọwẹ́ àbẹ́ òníwẹ̀ yọ̀wẹ̀ ọ̀ràn àyàtúni kíkọ́ wẹ̀. nítorí pé ibi tí gbẹ̀ngbà jáde náà abẹ́ lòna abẹ́yìn náà rí i pé kò sẹ́ni tí máa ti di lẹ̀ káyé torí di ẹlẹ́yìí tó máa wọnú ara wọn lọ́wọ́ súnmọ́ àtúrọ̀ fún un lọ àwọn ọ̀daràn tí wọ́n ń hùwà tó náà bá tuturi rẹ̀ pa odidi àwọn àjọ kan rẹ̀ àwọn yẹn lò tó ṣe é pé. ọkùnrin wọn ní máa bọ́kùnrin lò tí wọ́n máa kí ara wọn bọnú ibi tí gbẹ̀ngbà jáde wọ́n ti dáràn ọ̀rẹ́dì àbí òye inú ìyá wọn à ìyá wọn ga ìyá wọn ga wọn náà mú wọn lọ síbi tó ga jù ń lù ibi tó ga jù tó bá lápàdá bàbá sì ní tó bá nílé tó ga dáadáa bíi fifty story àti bẹ́ẹ̀ láti wá sọ wèrè lóbi máa ti ń bọ̀ yín ẹ̀yọ́ máa wá kókò pàdé rẹ̀ gẹ́bọ́lọ̀ ṣe pa àwọn èèyàn nú àrùn kò sì pa wọn rìn àtọ́nà ní káwọn mọ̀lẹ́kọ̀ọ́ kó wọn sókè wọn á dojú wọn bolẹ̀ látòkè wọn kàn gbé wọn sókè débi pé àwọn mọ̀lẹ́kà ń gbọ́ dúndún àkùkọ wọn sẹ́nu tí wọn á dojú wọn bolẹ̀ báwọn tí wọn á ní bẹ́ẹ̀ náà ni ẹni tó nàbà tó dánrú ẹ̀ wò ní ìsìn àwọ abitọ gara dáadáa àwọ àlọ sọ ní àtàbá wa sọ bí wọn ti ń bọ kálukó ti sẹẹtì òkú torí pé ẹni tó bá ti tẹsẹ ẹnìkan ò ṣe rí ọtọ kojú rẹ orí ti ẹnìkan ò rí rí tọ́sí pé á nà wọ́n bá wọn iṣẹ́ tí wọ́n ṣe náà òun náà ń kọ́ iṣẹ́ tí ó bì pé kéèyàn wẹ̀ kótó di kó apá yóò máa kírun kìí ṣe kèfèrí nítòsí wọn sọ di kèfèrí yóò máa kírun tó lọ wẹ̀ kó wá sálù àlàkò kí kótó wá di kó gbà. tó máa fún fún wa àwọn ọ̀daràn obìnrin tètè kóbìn sóbìn tún làwọn àwọn ọ̀daràn màálù tẹ̀ kí wọ́n lọ lọ́kọ̀ọ́.

wọn wàá gbà tọwọ́ bá bà wọn ìyá tiwọn special one nítàdájọ́ bá rí pé òye fún òun sì fún wọn ó lè pé ẹ lọ tún wọn má lé kó wọn máa jẹ gba fifty fifty gbogbo ojoojúmọ́ fóṣù mẹ́fà ẹgbẹ́ gbogbo gbogbo ara wọn gbà bí onígbà so nítorí di eléyìí báyìí nítorí wá. lójú ọ̀daràn rí nítorí di eléyìí gbogbo àwọn àbàjẹ́ fún sùnmí ó sí ó sí fẹ́yàwó jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ lọ́kọ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ àbí òye kọ́ lọ́kọ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti tó lọ́kọ tọ́ba ń tanra jẹ di victim so nítorí di eléyìí báyìí àwọn obìnrin wọn àti mọ yìí ká lọ́kọ ó dìgbà tí wọn bá wà tí wọn bá rí ó lè máa wo ẹni tí ń wà nígbà tó ń ti ń lé ká tí sáà ń fẹ́ fẹ́ mi ìdákùn gba tèmi ìdákùn tèmi tí wọn máa pe ta ló ń fẹ́ olórí pẹkutu yẹn ìwọ ń kọ́ olórí gbangba so yọọ máa tíráì láti fi hàn kó òun ní sẹ́mi káwọn ọmọ wura kó ń da ju ọkùnrin lọ ni fa jésù máa wura rẹ̀ nu títí tí gbogbo nǹkan ń bọ́ ọmọ lọ nígbà tí gbogbo wọn bá bọ́ ọmọ lọ́wọ́ tán wọ́n máa gbé lápò àdúrà olè yẹn lè máa ti tíkínì náfìlà olè yẹn lè máa yàn tíkínì torí di eléyìí kọ́má tara rẹ jẹ tó bá ti rẹ́ nìkan kó tètè gán mọ́. torí àwọn àtẹlẹ tí ń ṣẹlẹ̀ láti sọ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n àwọn àtẹlẹ tí ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀ bá pọ̀ ní orí pọ̀pọ̀lọpọ̀ obìnrin ò pé nígbà tó ọrọ̀ ọkọ tó tètè gán mọ́ pé lákùn ọ̀dádì ẹ̀ tètè so èyí ká máa lọ. torí pé àwọn àtẹlẹ tí ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tí ẹ̀ bá mọ̀ nìkan lè yẹn mọ̀ ẹgbọ́n gbogbo olùgbàjẹ́ ti ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ torí pé wọ́n fẹ́ gbọ́ bùkátà kínkínní nípa ọlọ́run bá ti límìtì ẹ̀ láàrin ọ̀pẹ̀ sóbì ṣùgbọ́n nígbà tó mi yàn ságbéjẹ́ mọ́wọ́ wàhálà ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ọ̀láì torí rẹ̀ ìdàlùtàkọ̀lù kìtànáni tọkọ̀dù wájà bẹ̀rù kìtànáni dáná bí wàá sọ ń á ẹ̀fọ́ pọ̀ ń ó ń sàmì pé bí wọ́n ti dábẹ́ fọ́kùnrin obìnrin náà wọ́n dábẹ́ fún àmọ́ dídábẹ́ tọkùnrin yàtọ̀ sí wọ́n ti dábẹ́ fún obìnrin ẹ mọ̀ kọ́kùnrin tó máa fẹ́ dábẹ́ fún un adọ̀dọ̀ tó wà ní òkè abẹ́ rẹ̀ yẹn ni wọ́n dì ọ̀rọ̀ àfi abẹ́ tọ́ báyìí wọ́n fi yọ àwọ̀ so ẹ̀yin náà ti ti mà kínú dẹ̀rọ lọ́n náà ní dídábẹ́ tà ń dábẹ́ torí tá a bá dábẹ́ lọ́kùnrin kò síbò títí lè máa ṣe tó títọ̀ ló máa ṣẹ́kù sára dọ̀dọ̀ yẹn títọ̀ bá ti ń ṣẹ́kù sára rẹ̀ tó bá pẹ́ tó bá yá òun ni wọn máa tì ọ lọ títí kọ sáà máa wá tìrógbìn kọ máa wá tìrógbìn kò bá jọ́nà dáadáa kò bá jọ́nà tí ọ̀dà irú ètò ìṣẹ̀lẹ̀ táwọn kìkì. torí gbà títọ̀ bá ti ń sẹ́kù yẹn gbogbo gbà yóò ti ká bẹ́ ọmọ fún ọ. náà lẹ́sìn rí fáwọn kẹfẹ́ nígbà tó bá dúró ẹ̀mí wa ní ọmọ ọkọ̀ dín èyàn mọ̀ sọ pé kí ni jẹ́ ọbẹ̀ yẹn ẹbí rẹ̀ kọ́tù wọn ọba dábẹ́ nù òṣùwọ́n mùsùlùmí tí ọmọ ọ̀họ̀ di à lọ́pìn oṣù àbí òye yín oṣù tọ nínú òfin ọlọ́run tádábẹ́ àwọn àti má ti pẹ́ àwọn kèfèrí àwọn yìí dábẹ́ àwọn yìí dábẹ́ ṣùgbọ́n ní ìsìn nígbà tí wọ́n ń wá oògùn kò tí ì gbóògùn tí tètè ràn mọ́ rẹ̀ sàárè eight wọ́n ní àwọn fura o pé àwọn ọkùnrin ti ń ṣe bàjẹ́ àbẹ́rẹ́ nǹkan bá wọn ò fẹ́ ra tíkẹ́ẹ̀tì bàjẹ́ wọ́n fẹ́ kọ́ wọn máa ṣe àmọ́ wọ́n wá nǹkan tí wọ́n máa límìtì wàhálà wọ́n wá ní àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bàjẹ́ kí wọ́n dábẹ́ èsì èsèsè mọ́ àwọn bí àwọn tí ò dábẹ́ torí rẹ̀ àwọn ẹnkọrẹjì káwọn èèyàn máa dábẹ́ ṣé ọ̀rọ̀ pọ́ọ̀lù láwọn àtẹsẹ gbọn tiwa táwọn òbí tẹ̀lé òfin Ọlọ́run pọ́ọ̀lù kọ jọọnù ni òfin Ọlọ́run làwọ tẹ kóun ó tó jì àwa ti jí a ti parí sí òjò wa kódà àti padà alẹ́ àti ẹsẹ̀ àwọn ò ríran àwọn ò lófin kankan tẹ̀lé ọpọlọ lásán títí gbogbo omi bátìrì ti kó sínú ni wọ́n ń lò ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú òfin Ọlọ́run wọ́n ní kí wọ́n dábẹ́ fún un àmọ́ ti ẹ̀xìfọ́ọ̀mù ni wọ́n ń pè wọ́n rọra rí bíntín báyìí bíntín nínú àyè ìdí fún wọn máa gé débi pé tí wọ́n bá rí ẹ̀jẹ̀ lè má jáde débi pé tí wọ́n bá rí o lè má rí tí wọ́n rí gan lára abẹ o lè má rí níbi tí ó kéré dé àmọ́ wọ́n bíntín tí wọ́n rí o à òní ọ̀dà wàhálà lẹ̀ tí wọ́n bá ọwọ́ agbo òyìnbó kí gbogbo obìnrin ọmọ bìí gẹ́gẹ́ bí ajá torí rẹ̀ àwọn ọmọ sọ pé ẹ má dàbí rárárárá fáwọlẹ́lá torí pé wọ́n ní ọ̀tako fundamental women rights ẹ fi wọ́n alẹ̀ ìbọ́lọ̀ náà lọ dá wọn bẹ́ẹ̀ but ọlọ́run tó dá wọn bẹ́ẹ̀ náà lóníkànnàbì rẹ̀ ọ sọ fún wa pé bíntín bẹ́ẹ̀. síbọ́lọ́ náà lọ lọ́dá náà pẹ̀lú àdọ̀dọ̀ tó sì ní ká máa gé fa e? tó nítorí di eléyìí báyìí bẹ́ẹ̀ náà ti wọn náà àwọn ọ̀fẹ́ torí pé ẹ rí i pé nínú civilization òyìnbó táyé sí irú ìtàn ti kóran ọ̀pọ̀lọpọ̀ náà nínú àwọn ẹni tí wọ́n ń fi àṣà òyìnbó sọ̀là jù wọ́n build the civilization yẹn ni lórí pé kóbìnrin kó jẹ́ nǹkan polówó ọjà lórí kíkóbìnrin kó wà lọ́nà tí ó fi máa da orí àwọn ọkùnrin rú gbogbo gbà lọ́nà tí ó fi máa attract wọn téèyàn fi fẹ́ gbóúnjẹ lọ ẹni tó gbé lọ mú wọ́n ti wọ́n ní nǹkan téèyàn máa display tí ó fi máa da nǹkan rú ni ìdí nu tó fi jẹ́ kí gbogbo yín nìsín ìbáyé gbá wọn pin tí láwọn ṣe western civilization ṣòkòtò wọn máa wọlé ní abíbẹ̀kọ ni tí ọmọ wọlé tí ọmọ tẹlẹ gan bí ti wèrè tí ó túmọ̀ sí pé yẹ́s ó lajú ewu gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ tó ti fi tòkòtòkó yóò túmọ̀ sí pé yẹ́s ẹ̀yin tẹ̀sí bẹ́ẹ̀ lajú. àwọn obìnrin kú mọ́ àwọn ìdajì tani ẹ̀rọ kan ọ̀làjú wo nu sẹ́mi kéde lóye kẹ́ pààrọ̀ sòkòtòkó fóun sòkòtò kó wọn wọ̀ fọ́mọ wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni kí wọ́n wá wọ obò okun obò okun sáàrin sọmọ pé wò sí wòwò ni torí ẹ ló ti jẹ́ pé civilization òyìnbó wọn build ẹ ni lórí bókùnrin ó ti jẹ́ pé attract ọkùnrin always tọkùnrin ọmọ wa lò bọ́ bá ti fẹ́ tí ò ní wà limited sí ọkọ̀ kan tí ó jẹ́ public yóò wà fún public interest gbogbo ẹni tó bá ti nídìí ẹ̀ kọ́ máa mú un ọ̀rọ̀ bá lọ́kọ̀ kan àtàfin kẹkẹ dígẹrẹ wú ni so but àwọn free for everybody ṣerú rẹ̀ làwọn èèyàn ń fẹ́ o torí ẹ̀ ló ti jẹ́ kẹ́ ẹ̀ka dáadáa ní fertilization rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n jọ ń ṣiṣẹ́ lọ́fíìsì láwọn ọkùnrin ọ́fíìsì wọn máa jọ kíra wọn máa ń lo èlò ọ̀pọ̀lọpọ̀ náà ń kíra wọn lọ sí court wípé ó ń ṣe sexual harassment fóun níbi iṣẹ́ àtọ̀gá abiṣẹ́ àtẹnitọ́jọ wà lọ́fíìsì àtẹnitọ́jọ sí kínní àìmọye àkàrà ní débẹ̀ ìwọ náà tó ti jẹ́ kó ti fún gbogbo ẹ̀kọ́ pátá lọ wà abiṣẹ́ fà abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ tí o bá sọ yìí pé àgùntàn ti bù ọ́ jẹ níjọ́ kan ọ́ sáà ronú pé á ah, ó bì mà lélẹ́yìí irú rẹ̀ làwọn ń fẹ́ irú rẹ̀ náà ti wà àwùjọ àbí ò ti wọ̀ ọ́ ti wọ̀ ọ́ ti wọ̀ kódà tí èèyàn máa ń gbójú ká tí ń gbójú sá ife tó ń rí wájú yọ ọ̀dá ibi tó bá tún gbójú lọ ó tún rè tó tún burú jù lọ. àwọn olùdílẹ́sìn ní ìṣẹ̀tàn rẹ̀. torí délé èyí ti bẹ náà kíkọ́ lọ́wọ́ fọyàn lójú torí ìrìkúrì. kọ́ lọ́wọ́ bọ́ sanu wa. ẹ̀mọ́ èèyàn ní kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ní yunifásitì wọ̀nyí báyìí pé pé ọ̀tọ̀ ní tó sọ̀tọ̀ ní tó ń wí lórí tó rí wájú rẹ gbogbo ẹ̀ kó o nítumọ̀ mọ́ títa bá ti wá wáyà institution lọ́wọ́ túmọ̀ sí ká ya gara wa ká ya já a a'udhu billah wàlẹ́ ọba lùmọ̀ ọba lùmọ̀ bàjẹ́ ọwọ́ sọ àwọn higher institutions wa àwọn universities wa di bi ilé aṣẹ́wó ńlá wàlá ìbẹ̀rẹ̀ ọ̀fẹ́ jù. àwọn ẹ̀wù burúkú tó yẹ pé tó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ ni lódodo a ọmọ tí wọ́n expect yóò ti pọ̀ jù. ìyẹn ń kọ́ islamic studies wọn ni kò akọ àyà kan sójú bọ́ọ̀dù àwùjọ lè lẹ́ ọwọ́ àwọ lẹ́gì abẹ́rẹ́ nǹkan mẹ́rin àwùjọ lè lẹ́ gbogbo ara ti wá ń ta are you going to this school? no i'm not going to this school. wọn wá kẹ́kọ̀ọ́ ni a àwọn òbí la sábà bí ọdà kó tún wá bàá lọfẹ tì ń bọ aláì lórí lọ ọmọ burúkú tí wọn lóbi ó lóbi ọ̀pọ̀lọpọ̀ ọgbà òbí ọmọ ní wọn ṣe òbí ọmọ ní wọn ṣe because wọn múra wọn lọ ilé ẹ̀kọ́ láti lọ tara wọn ni àwọn òbí la tó gbogbo eléyà fi hẹ kẹbi ti jẹ pé àwùjọ wa nítorí ìbò kẹ lu àwọn òbí fún ó ti àti ìwé ìmọ̀ rẹ̀ tẹ bá wo wẹ́bsáìtì wikileaks ti ń tú àdérí amẹ́ríkà ni àtìrí púpọ̀ tú bẹ́ẹ̀ yàn lásìkò tẹ́ fi ń gbọ́ sí lọ láyé nínú àtìrí tó ń tú o ní pé inú tí wọ́n build the diplomacy amẹ́ríkà lé lórí o ní pé wherever àbí all four edge of the world ó wù wọ́n pé kí gbogbo èèyàn máa ṣe bí amẹ́ríkà kẹjẹ mujtama'an muhafizan 'ala ad-din ọ̀tàkù diplomacy Amẹ́ríkà kẹjẹ àwùjọ tó mú fífẹ́ sìn fún ọ̀fẹ́ fún ọ̀fẹ́ rárá rárá torí di eléyìí àmbásádọ̀ kan ní Saudi Arabia nínú àwọn kébù tí wọ́n tú àṣírí rẹ̀ wọ́n sẹ́ndì test cable sí Ministry of External Affairs America wípé kí amẹ́ríkà yé náwó tí wọ́n ná nítorí àti westernize brain àwọn ọmọ Saudi Arabia because owó tí wọ́n ná yẹn ti pọ̀ jù wọ́n ti àtìwò èèmù wọn látàrí rẹ̀ nítorí òun ń dámọ̀ràn pé kí máa ṣe ní ìsinmi pé wọ́n mú ọ̀nà sí American film tí ó fi máa wọ inú Saudi Arabia tí bá ti wọ bẹ̀ American films ń ṣiṣẹ́ tó tayọ sí gbogbo owó tí amẹ́ríkà náà ń ṣe láì ń yé gbà. kí ló fà á wọ́n ní wọ́n ti patí kan nínú tẹ́síkẹ̀bù yẹn ni tí wọ́n ti patí kan ní jíjà lókè sàwọ́dí gbogbo bàjẹ́ tí wọ́n bá sọ pé wọ́n ti ná ẹbí bíjá ti ṣe hàn wá wọ́n yà gbéra wọn pamọ́ ni. ibi wọ́n ti patí kan wọ́n sì pé òun tún jàǹbá sádùn amẹ́ríkà náà lọ síbẹ̀ ibi kò sí ìyàtọ̀ láàrin gbogbo bàjẹ́ táwọn rí bẹ́ẹ̀ àwọn ń pè lọ́la táwọn rí bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo tí wọ́n ṣe ní Europe àti America tó a jẹ́ pé American film làwọn lè fi àtìlù ìmọ̀ àwọn kò wu àwọn kẹ́lì concept nítorí wù wọ́n lè fi gbogbo yẹn máa ṣe zina káwọn obìnrin ojú méjì kọ́bọ̀ nǹkankan iná lọ́pàá sábà sọ fún wọn pé dídáàdì tí Islam ní fún wọn dáàdì fóbìnrin kìí ṣe irú ti fìràwọ̀nà ìdáàdì ti fìràwọ̀nà olè tí wọn máa ń fa gbogbo òdi obìnrin dànù tí gbogbo ẹ̀ wá ní jẹ́ pé flexibility ọ wà ń bẹ̀ fún ọmọ jáde nígbà tí ọba bímọ èyí tí máa mú kó jẹ́ kí gbogbo general operation Islam ní fún wa sí ọwọ́ báyìí ni wọ́n gé àwọn ní bíntín nǹkan ọ̀dà wo àwọn kóbìnrin ọ̀sán máa lé ọkùnrin ká kóbìnrin ọ̀sán máa ń pè ọwá ọkùnrin ọwá lọ bóyá àwọn náà lọ tó bá ní kọ́ gbogbo kọ́ bẹ̀rẹ̀ sí wò pé délé ìgbádùn báwo wà lẹ́la tó nítorí délé gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ mójútó Islam mú wá ní ká mójútó kò sí pẹ̀lú ìwé kọ́ ni ànábì wà torí délé Islam mú wá ní ká mójútó ẹ̀yin ó sì rí látàrí ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ látàrí àìdábẹ́ à bí èyí tí ọkùnrin mú gbà tó ọ̀dà bẹ́ fún ọmọ kan nàìjíríà ní institution kan gbàtọ́kùnrin mú ó sì ní òun àtúnbílò nínú ọmọlẹ́yìn pọ́ọ̀lù tẹmọ̀ fáwọn ń pa àwọn ìkúkú dábẹ́ wọ́n máa ṣe kíni zina wọ́n máa ṣe ká tó wá ní rárá mú nígbà tábìlì la dá máa ń dì kọ̀ wá tètè jẹ́wọ́ ó sì bẹ̀rẹ̀ sí sáré ó bẹ̀rẹ̀ sí sáré ìgbà tí ó jẹ́wọ́ sí ó ti bórí tó nígbà tó wá jẹ́wọ́ wọ́n sọ fún bàbá rẹ̀ pítọ̀ sí káwọn yọ bàbá rẹ̀ wá ní nígbà tó ti jẹ́ pé tó ṣe nù wọ́n takò doctrine sí eh, àgbọ̀yé táwọn nínú ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n jẹ́ kú bẹ́ẹ̀ ẹ̀rẹ́ ti gbọ́ nǹkan mi. tó torí délé tètè lọ́kọ o má tara rẹ jẹ o wọ́n á tètè níyàwó má tara rẹ jẹ o àbí òye má tara rẹ jẹ tó eléyìí jẹ níta rí mú nínú ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ àìsàn tó ní ìdálùkà pọ́lì ìdánáni fàkọ́dù wájà bẹ̀rù gbósùlù gbósùlù gbósùlù gbósùlù tí wọ́n sọ yẹn gẹ́gẹ́ bá làyè ṣe wá ó ní í ṣe pẹ̀lú ká dami sí gbogbo ara ọ pẹ̀lú àníyàn kò sì pa dandan igi ká fọwọ́ gbogbo ara tómi bá fi lè kárí gbogbo ara àti ṣe kíni àti ṣe bóṣù kọ́dà kó ti pa àfọwọ́ àfọwọ́ gbúra tó bá tún àfọwọ́ fọ́fẹ́ kò sì ń tó gbólóńbẹ́ eléjẹ̀bi tá a dúró sí lónìí ọlọ́run là ń bẹ̀ẹ́. pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó dàpọ̀ kó fún alágbòye tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ́wọ́ lórí àti máa ṣiṣẹ́ pẹ̀lú táǹgọ́ yìí kó sì ń táǹgọ́ láwùjáre fún wa lọ́la kìíyàmù kó má ṣe níbàlẹ̀ jọ subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha kí ni ìdájọ́ ọmọ tí wọ́n bí ọkùnrin àbóbìnrin tí wọn dábẹ́ fún àkọ́kọ́ ọkùnrin dábẹ́ fọkùnrin ọ̀ràn yẹn wọn dábẹ́ fọkùnrin tòtò ọba dábẹ́ fọkùnrin wọn ti fi ìwé ẹgbẹ́ ọ̀ràn sílẹ̀ akàn lábò akàn lábò torí de eléyìí bí bàbá rẹ bá bọ dábẹ́ ìwọ náà lè lọ dá. sọmẹtò náà ti dàgbà débi kan kéèyàn wà lọ sí ìdílẹ̀ kó undergo operation yes ọ̀pọ̀lọpọ̀ náà ti ń gba Islam nílò ìlú náà ti máa ṣe wọ́n san ìwé tuntun ṣe fún un ìyàmùkọ́ náà bí Ibrahim alayhi salam wọ́n ti dàgbàdàgbà kó tó di kó wọ́n dábẹ́ fúnra wọn àwọn náà dá fúnra wọn tí wọn náà bá lè dá fúnra rẹ̀ má hàbà tòbẹ́ náà ló tí wàá ti dàgbà yọ da fúnra rẹ̀ nítorí wàá ti lè da fúnra ara rẹ̀ kó filẹ̀ ọjọ́ ìwé tó dẹ̀ náà gbogbo eléyìí ń bọ̀ àlàyé rẹ̀ ń bọ̀ eléyìí òun ní ìwẹ̀ tó pé lọ́nà tó pé oṣù mọ́tò máa awẹ́ nípa tá a gbà lérò pẹ̀lú rẹ̀ nípa dàmí sí gbogbo ara yàtọ̀ sálọ Aleykum salaam. Ẹ̀sìn tó ń jẹ́ pé ó ń ṣe iṣẹ́ ìjọba tí ó gba owó oṣù. Tó wá jẹ́ pé kóso tó parí ó ti fẹ́ náwó fún. Pàtó ní ó wá gbowó oṣù owó tó gbà kò tó yọ ọ̀sàkà. Ṣé a sọ pé irú owó bẹ̀ ṣé kò tó mọ ọ̀sàkà ní ìṣòro? Mo aláìní lè lè yàn. Aláìní lè. Ṣé n tó sẹ́kù lọ́wọ́ rẹ̀ tó bá tó ń téèyàn ní téèyàn fi ọ̀sàkà àgbà náà lò lówó? àmọ́ wọn sọ pé kò tó gbowó ti ná tó lówó nù aláìní rẹ̀ ọlọ́run kò ṣe dàgbà lọ́rùn rẹ̀ àti lórí àgbáyé náà. Kogoro kọlọ wẹ kọlọ wẹ kọ́má bí ó ti ṣe àtọ̀ láàrin màdí àti màní ó sáré kó gbogbo sòkòtò rìn ara rìn bá kọ́lọ̀ wọ̀ ọlọ́run lọ. ńgbà bá a kọ́ wọlé tó wọ́n sọ fún bí ó sì máa di àti àmánì ti kọ́lọ̀ wọ̀. ẹni tó ń gbọ́ sọ nǹkan tí olùgbìmọ̀ ti sọ bọ́ọ̀ bọ́ọ̀ náà ti sọ dáwà sọ nígbà tó bá jẹ́ pé nítorí sọ náà ti tún sọ ṣé ò sí nǹkan mi tó bá ké béèrè tó ṣe ni pé wọ́n sì ní tó bá pè wọn kan kàtó sọ báyìí tó náà sọrú nǹkan lẹ́yìn ìgbà tó bá pè wọn kan kò bá nìtú àmọ́ ò béèrè rẹ̀ náà. tó ní ọdún tíṣẹ̀rí afakalẹ̀ pé láàrin rẹ̀ ní ká dábẹ́ fọmọ kò sí ṣùgbọ́n ká tètè dá lọ́dà o bí àárín jọ́kèje tàbí jọ́kẹ̀ńlá tàbí káńtì ti dábẹ́ fún kọ́mọ́ sími darí yóò ti gbàgbé kẹ́ dábẹ́ fún un. àmọ́ lóye tí a máa ń ṣe tí wọ́n gbé tọ́mọ bá pọ́dún méje náà abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o táwọn alọ́ pa adìẹ fún wọn akókò jẹ adìẹ kìnnì kan kìnnì kan kan yóò máa gbé ká jábàlà jábàlà lásìkò ẹ ti ti dábẹ́ fún kọ́mọ́ sì ti fún dábẹ́ náà náà. bí ẹ tó bá ń pè tó bá lè fi àṣẹ rẹ kí ni àwọn máa gbé tẹ́ni ẹ bá pè tó máa. yọ o lè béèrè lẹ́yìn mọ́. tí ẹni tí ń pè ọ̀run tó bá débi ashhadu anna Muhammadur Rasulullah àwa náà sọ pé wa ana ashhadu anna Muhammadur Rasulullah ẹlẹ́ẹ̀kejì tó bá sọ ẹlẹ́ẹ̀kejì àwa náà sọ pé wa ana ashhadu anna Muhammadur Rasulullah raditu billahi rabba.

nígbà tẹ bá fi lé nígbà tẹ bá fi lé rẹ wà sí fi. A ti sọ, a ti sọ, aláàrẹ̀ ti sọ tó wó tó ọgbà bá sẹ́kù, àbí òye ọ̀sánwó yọ mílíkì ọ̀sánwó yọ kìnìkà gbogbo ẹ̀yọ ológì òye ló lọ́sẹ̀kù owó tọ́sẹ̀kù yẹn tó ń tó ń gádà tó ń gádà tó yẹ pé nígbà tí owó yẹn bá pé ní sọ́ọ̀bù ó pé ní sọ́ọ̀bù lóṣù July àbí lóṣù Ṣàbàn ìgbà tí Ṣàbàn mi bá dé èlò ló kù lọ́wọ́ rẹ̀ ó tún tó ní sọ́ọ̀bù plus àjẹpọ̀ lówó ni ọba yìí ọwọ ayọ one over forty. but ìgbà tí sábà ń dé kàkàkà rówó gbèsè lásán aláìní yọ tó eléyàn lọ́rọ̀ lọ́wọ́ nígbà tó bá lówó àmọ́ ẹ̀yọ zàká. apá kan náà olùmọ̀ sọ yìí pé ìgbà tó ń fi gbowó wọ́n gba fifty thousand lóṣù wọn lánàá sí rẹ pé fifty fifty fifty fifty fifty lágbèjúwe oṣù karùnún o ti ní nìsọ so adé pé oṣù karùnún tó bẹ̀rẹ̀ sẹ́ tọ́ba ti lè pé wàkọ̀dé tiẹ̀ lẹ̀. tírú oṣù karùn-ún yẹn bá ti tó ní gbogbo ọdọọdún káíkó ṣàbàn lówó rẹ̀ owó tó gbà láì wú kí lọ ná mbẹ̀ ni ó pè é ní sọ àwọn àti gbogbo wa tí bá ti tó wàá máa yọ one over forty gbogbo ntọ́ yẹ kọ́ gbà láti ṣàbàn sí ṣàbàn láti ṣàbàn sí ṣàbàn owó yẹn ọba àmọ́ sí lọ́wọ́ rẹ̀ apá kan náà olùmọ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí ò mú nítorí pé bàtà ẹni tó lówó wọn ni kò yọ wọn náà kì í wọn gbowó ọkàn rówó ń lọ ni fa tó lówó kẹta bàtà kan lọ fẹ́ yọ àbí òye tòlóńtorí délé ọlọ́run ràn lọ títí tó fi lówó tó wà lọ́wọ́ rẹ̀. ẹjọ́ tí a máa èrò mọ́bìlì ìgbọ́n tí ó fẹ́ wájú ìgbà tó ka ọ̀pá méjì tán tí a ṣe ajámúlẹ̀ láì tó kàfẹ́ tá a ṣe àmì wá aláṣàkà gbà tó wá ń kalọ tó wá dé ìparí pátí àyẹn tó lẹ́tọ̀ọ́ kí ìmáàmù tó ti wájú kó ṣe àmì. níraka kẹta tọ́ka sókè. tọ́ka jẹ́jẹ́ ni. ṣé wàá bá kájú sókè. Abubakar kí ó jẹ́jẹ́ gbogbo ẹ̀ náà ló ti lẹ́sẹ̀ tó kò sí àmì tó bá ka kí ó sókè yóò sì àmì sókè tó bá ka kí ó jẹ́jẹ́ yóò sì àmì jẹ́jẹ́ níbi tó ti ka kí ó jẹ́jẹ́ ìgbà pé ló mu sílẹ̀. ẹlẹ́yẹ ẹlẹ́yẹ ẹlẹ́yẹ ọ̀dọ́ ọ̀dọ́ nígbà tó ti àmì sókè kí ló dé sókè bá jà sókè. àbí òyìn tó eléyẹ ajẹ́ pé ẹ sọ fún un tó bá hàn nípa ìmọ̀ta nígbà tó ń pààrọ̀ wá lè mú un. سبحانك اللهم وبحمدك